Before you bash am that na na better news you ẹ̀ka alẹ́ àsìkò ìsinmi òní ẹ káàbọ̀ sójú òòrùn ti ìkànnì ti Yorùbá Broadcasting Network YBN ìkànnì tó ń fi Yorùbá pọ́nbélé gbé àwọn ètò àti ìròyìn rẹ̀ jáde lọ́lọ́kanjọ̀kan wọ̀nyí ni ìròyìn lérèfé fún ti àṣálẹ́ òní látẹnu ṣèyí ìpàdé ọ̀la ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti ba agùnbánirọ̀ kan eléyìí tó orúkọ rẹ̀ ń jẹ́ Adébọ́lá Sadiq eléyìí tó ń fẹ̀sùn kàn pé ó fi tìpátìkúùkù bá ọmọdébìnrin kan ẹni ogún ọdún lájọṣepọ̀ lágbègbè Owódé Ẹ̀gbá ìyẹn lábẹ́ ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé nípínlẹ̀ Ògùn alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí ló fi ọ̀rọ̀ ọ̀hún léde pé arákùnrin Adébọ́lá Sodiq ló jẹ́ ọ̀rẹ́kùnrin fún ọ̀rẹ́ ti ọmọdébìnrin tó fi tìpátìkúùkù bá a láṣepọ̀ yìí tó sì ké sí i pé kó wá gba ẹ̀bùn kan eléyìí tó fẹ́ fi ta ọ̀rẹ́ rẹ̀ lọ́rẹ fún ti ọjọ́ ìbí rẹ̀ nígbà tí wọ́n débi tí wọ́n fẹ́ gbé ẹ̀bùn ọ̀hún ló sọ ọ́ pé òun rántí mú àpamọ́wọ́ òun eléyìí tí òun kó owó sí tó sì ní kí ọmọbìnrin ọ̀hún tẹ̀lé e fún ilé àgùnbánirọ̀ tí òun gbé láti lọ gba owó ọ̀hún ní gẹ́rẹ́ tí wọ́n débẹ̀ ló fi tìpátìkúùkù wọ́ ọmọbìnrin ọ̀hún wọlé tẹ́lẹ̀ bí kò ṣe tẹ́tí sí àrọ́wà tí ọmọbìnrin ọ̀hún pa fún tó fi tìpátìkúùkù bá láṣepọ̀ lásìkò tí iléeṣẹ́ ọlọ́pàá wàá fi ọ̀rọ̀ wá lẹ́nu wò gẹ́gẹ́ bí oyèmí ṣe sọ ó ní ọmọdékùnrin ọ̀hún ló jẹ́wọ́ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ ń wáyé àti pé kí wọ́n ṣe òun jẹ́jẹ́ torí pé òun kò mọ nǹkan tó gùn lé òun lásìkò tí òun fi hùwà kò tọ́ òun ní wàrà ṣiṣà ló sọ ọdún pé wọ́n ti mú ọ̀dọ́mọbìnrin ọ̀hún lọ sí ilé ìtọ́jú ti ìjọba ìyẹn Owódé General Hospital eléyìí tí wọ́n ti lọ gba ìtọ́jú fún àwọn obìnrin ọ̀hún eléyìí tí wọ́n ti fi àfúrásì ọ̀hún ṣọ̀kò sí olú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó wà lágbègbè Eléwéran ìyẹn nílùú Abẹ́òkúta bákan náà láti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn bákan náà ni wọ́n ti tún rọ́wọ́ tó àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ ayánilówó kan eléyìí tí a mọ̀ sí microfinance eléyìí tó yẹ pé wọ́n ṣekú pa ya ẹnìkan tó jẹ wọ́n lówó ìyẹn ní agbègbè ti àgbàdo ìyẹn nípínlẹ̀ Ògùn àwọn afurasí ọ̀hún Badmus Ọlálékan Ajíbádé Olúdáre Ọmọlà Adúrágbèmí Fẹ́mi Ọlọ́kọ̀ ni wọ́n ní wọ́n jẹ́ òṣìṣẹ́ ilé ìfowópamọ́ ti sefa ìyẹn sefa microfinance bank tó wà ní abúlé ìjókòó ní ìpínlẹ̀ Ògùn àbíbọ́lá oyèm tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ sọ náà pé àwọn òṣìṣẹ́ ọ̀hún ni wọ́n lọ sílé arákùnrin kan tó jẹ wọ́n lówó eléyìí tó sì pé lásìkò tó ń béèrè arákùnrin ọ̀hún ni aya rẹ̀ Vivian ọmọ sọ náà pé ọkọ òun ò sí nílé eléyìí ló sì mú kí àwọn èèyàn ya wọlé láti máa kó àwọn ẹ̀rọ amúnáwọ́ eléyìí tó wà nínú ilé arákùnrin ọ̀hún eléyìí ló bí aya arákùnrin ọ̀hún ló sì fẹ́ pakòdé náà wọn láti má jẹ́ kán kó àwọn ẹ̀rọ tó ń lò náà ọ̀hún lọ wọ́n ní kátó-kátó-fò ní ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ti ilé ìfowópamọ́ ọ̀hún ti ti arábìnrin ọ̀hún eléyìí tó sì ṣubú lulẹ̀ débi pé ó dákú ràngbọ̀nà wọ́n gbé arábìnrin ọ̀hún dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn tó wà nítòsí ṣùgbọ́n nígbà tó ń fi débẹ̀ ẹ̀pa òbóró mọ́ níṣe ni àwọn olùtọ́jú aláìsàn tó wà lẹ́nu iṣẹ́ sọ́dún pé obìnrin ọ̀hún ti jọ́ lọ́rùn nípè tó wàá fọwọ́ sí kóòfù mú àwọn afurasí ọ̀hún tó sì wà lákòlò iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ọ̀gá àgbà ọlọ́pàá nípìnlẹ̀ Ògùn Ọ̀làrìnwájú Ọ̀làdìmẹ́jì wá ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ilé ìfowópamọ́ eléyìí tó ń yá àwọn èèyàn lówó ọ̀yá láti ṣọ́ọ̀ṣì lásìkò tó wá fẹ́ gba owó ọ̀hún padà torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti ń fi òfin sí ọwọ́ ara wọn láti ìpínlẹ̀ ondo ọkọ̀ kan ọ̀hún ni ó ṣàdédé wọ ibùdókọ̀ kan eléyìí tó sì ṣekú pa ọmọdékùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ basi edet ní abẹ́ ìjọba ìbílẹ̀ òdìgbò ìyẹn ní ìpínlẹ̀ ondo ẹnìkan tí ọ̀rọ̀ ọ̀hún ṣojú ẹ̀ sọ náà pé awakọ̀ ọ̀hún ló ti mu tí yókù tó bẹ̀rẹ̀ sí ní wakọ̀ ọ̀hún eléyìí tó sì mú kó sá eré àsápajúdé lọ ọmọdékùnrin ọ̀hún gẹ́gẹ́ bí sọ oní tí ti àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà níbi ibùdókọ̀ ọ̀hún nǹkan ọ̀bá tún yanjú bẹ́ẹ̀ lọ wọn ni wọ́n ti rọ́ọ̀tún awakọ̀ ọ̀hún èlé ìtọ́sí ti mú musakolo iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ondo bákan náà ti gbé òkú ọmọdékùnrin ọ̀hún lọ sí ilé ìgbókùpamọ́sí kan tó wà nílùú ọ̀rẹ́ gómìnà babájídé sanwóoru ti ìpínlẹ̀ èkó ló ti ṣe àbẹ̀wò síbi gbọ̀ngàn kan eléyìí tó ń fi ń rù fún ètò kan eléyìí tó gbajúgbajà tí a sí guinness world record eléyìí tó ti pé ẹnìkan tó mọ oúnjẹ sè lọ́pọ̀ yanturu fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí ìyẹn ìdàbàṣe òun ló wà nínú ilé ọ̀hún lásìkò tí wọ́n ti fi ọmọbìnrin ọ̀hún wà ńbẹ̀ ni tó ti pé gómìnà àtàwọn ìsọ̀ǹgbé rẹ̀ kan ṣàbẹ̀wò sí i eléyìí tí yóò sì pé yóò láǹfààní àti dáná ní ìdádúró fún ìṣẹ́jú kan eléyìí tí yóò sì fi ìtàn balẹ̀ lẹ́yìn tí ọmọbìnrin kan láti ilẹ̀ India Lata London tó ti pé odidi wákàtí mẹ́tàdínníàádọ́rùn-ún ọ̀hún ni ó fi dáná pẹ̀lú ìṣẹ́jú márùndínláàádọ́ta eléyìí tó pé ó fi dáná oúnjẹ láì bojú wẹ̀yìn sanwó-olu òun náà darapọ̀ mọ́ wọn níbi tí ó ti lọ́ọ́ ṣe kóríyá fún ọmọbìnrin ọ̀hún olóòtú pé àwọn tó jẹ́ lókọlókọ ti ìlú mọ̀ọ́ká náà ti ṣàbẹ̀wò sí ọ̀dọ́mọbìnrin fún ẹni tí ó jẹ́ báṣẹ̀ ọ̀hún níbi tí ó wà eléyìí ti ń ṣe iṣẹ́ ọ̀hún lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ilé wa ti rọ́wọ́ tó gbajúgbajà òǹkọrin nni ṣeun kùtì tó jẹ́ ọmọ gbajúgbajà òǹkọrin ti afro ọ̀hún ìyẹn fẹlá aníkúlápó kùtì lórí pé ó ṣe ìkọlù sí ọlọ́pàá kan tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa ìyẹn Múyìwá Adéjọbí olófin ọ̀rọ̀ òun léde níbi tí wọ́n ń wò pé ọ̀gá àgbà ọlọ́pàá nípínlẹ̀ lórílẹ̀ yìí ìyẹn Usman Alkali Baba òun ló ti pàṣẹ pé kí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tọ́nà wá ọ̀rọ̀ ọ̀hún òun ló sọ ọ́ pé wọ́n ti rọ́wọ́ tó Kuti eléyìí tó ti wà lákòólé wọn tí wọ́n sì fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ní wọn ò ní fìgbà kan bọ̀ kan lórí ọ̀rọ̀ ọ̀hún láti rí i pé wọ́n gbé ìdájọ́ òdodo kalẹ̀ láti fi jẹ́ ẹ̀kọ́ fún àwọn tó tún fẹ́ fi ra aṣọ bẹ́ẹ̀ ṣòro lọ́jọ́ iwájú ṣùgbọ́n Kútì ló ti pé síwájú àkókò ìlú tọ́kọ́ fi ọ̀rọ̀ síta ló ti fi ẹ̀sùn kan ọlọ́pàá òun pé níṣe ló fẹ́ ṣekú pa òun àti àwọn mọ̀lẹ́bí òun àti pé ọlọ́pàá òun ló ti tọrọ àforíjì lọ́wọ́ òun ọ̀gá àgbà fún ikọ̀ àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ èkìtì ìyẹn ajagun gbébọn t joe kọmọláfẹ́ òun ló sọ ọ́ dùn pé kò sí òótọ́ olóró kan nínú ìròyìn kan tó ń lọ pé lásìkò tí fàǹfà fi wáyé láti ọwọ́ àwọn ẹ̀ṣọ́ ti ikọ̀ àmọ̀tẹ́kùn àti àwọn tó jẹ́ òǹtajà ní ọjà àtikọ́kọ́ ìyẹn ní ìlú adó-èkìtì òun ló jẹ́ pé wàhálà òun bẹ́ sílẹ̀ ó ní kò sí ìkankan nínú àwọn ọmọ ikọ̀ àmọ̀tẹ́kùn kan tó yin ìbọn gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń gbo ipò yẹnu gẹ́gẹ́ bí kọmọláfẹ́ ṣe fi ọ̀rọ̀ ọ̀hún léde ó ní bó tilẹ̀ pé ìjọba ló pàṣẹ pé kí àwọn tó jẹ́ ọlọ́jà àwọn tó pé púpọ̀ ní wọn jẹ́ ti ẹ̀yà ti haúsá láti kúrò ní ibẹ̀ kan sì lọ sí ibòmíì ó ní nígbà tí àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn fẹ́ lọ mú àṣẹ ìjọba múṣẹ òun lọ pé àwọn kọ̀rọ̀sẹ̀ ẹ̀dá kan ni wọ́n pa kòdínà rẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lo ohun ìjà olóró láti fi kọlu àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún ó ní kódà púpọ̀ nínú àwọn òṣèré tó tó bíi mẹ́rin ni wọ́n pa tí wọ́n sì ní àpá lára bíi orí àti àwọn ẹ̀yà ara ààbò mìíràn ọkàn náà sọ ọdún pé pẹ̀lú bí ó ti wá jẹ́ ìjẹ́dúdúgbò lẹ́yìn ṣe lo ohun ìjà ogun tó wà lọ́wọ́ wọn dípò bẹ́ẹ̀ wọ́n rawọ́ rasẹ̀ sí àwọn tí ó jẹ́ òǹtajà òun láti gbọ́ àṣẹ tílé ìjọba pa ó ní ó wá jẹ́ ìjọ́lójú pé àwọn kan tún gbé pè yẹnu pé ń ṣe ni àjọ òun jìnbọn fún àwọn kan ó ní kò sí òótọ́ ọlọ́pàá nínú rẹ̀ tó pé tó bá pé àwọn òṣìṣẹ́ rẹ̀ lo ìbọn ni nǹkan ọ̀bá bọ́rí ju eléyìí tí wọ́n sọ lọ gbajúgbajà òṣèré orí ìtàgé ní Murphy Àfọlábí òun ló ti jáde láyé báyìí lẹ́ni ọdún mọ́kàndínláàádọ́ta forty nine arákùnrin ọ̀hún ni wọ́n fi léde pé ó jáde láyé lẹ́yìn tí ó ṣàdédé ṣubú lulẹ̀ nínú ilé balùwẹ̀ ilé tó wà nínú ilé rẹ̀ wọ́n ní ìfarapa tí arákùnrin ọ̀hún ní òun ló ṣe pé ó mú kó gbẹ̀mímì lójú ẹsẹ̀ wọ́n ní àwọn tó jẹ́ akẹgbẹ́ rẹ̀ wọ́n ti kọminú lórí ìṣẹ̀lẹ̀ ikú òjijì yìí eléyìí tí wọ́n sì ti banújẹ́ wọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún nínú rẹ̀ tó farapẹ́ onídìímù ti ìdìímù nípínlẹ̀ èkó ọba azeez dada àlùkò olúgòkè ló ti darapọ̀ mọ́ àwọn baba ńlá rẹ̀ bàbá òun ló wàjà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ ti ìdímù ìyẹn alàgbà sanwó-yaolú olówó òpejò ṣe fi ọ̀rọ̀ òun léde sọ́dún pé lẹ́yìn àìsàn ráńpẹ́ òun ni ọba alayé ọ̀hún wàjà gẹ́gẹ́ bí ó ti sọ ní àwọn mọ̀lẹ́bí ọba aláyé ọ̀hún ni wọ́n kéde bí ọ̀rọ̀ yóò ti rí nípa ti ètò ti ìsìnkú fún ọba aláyé náà ó ṣàpèjúwe ọba aláyé náà gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ tí kò sì fẹ́ wàhálà ní agbègbè rẹ̀ tó bí ìsà ti ìròyìn lérèfé fún ti àṣálẹ̀ ṣe ń pa bó ṣe ń pákèbọ̀ iná pupa bẹ́lẹ́jẹ́ tí ó ṣẹ́yọ nínú ọjà agbeni ìyẹn nílùú ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ ọ̀yọ́ ló rọ̀ òun ló ti bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún ẹnikẹ́ni ò tí ì lè fìdí rẹ̀ múlẹ̀ ṣùgbọ́n tó jẹ́ ọ̀gá àgbà fún ẹ̀ṣọ́ panápaná ní ìpínlẹ̀ ọ̀hún alàgbà yẹmí akínyẹmí tó fi ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ sọ́dún pé arákùnrin kan torúkọ rẹ̀ ń jẹ́ sunday ògúndélé ló ta àjọ náà lólobó pé iná ti ṣẹ́yọ nínú ọjà ọ̀hún tó sì mú kí àwọn ẹ̀ṣọ́ rẹ̀ sáré dìgbàdìgbà lọ sínú ọjà agbeni ọ̀hún eléyìí tó ṣe pé nígbà tí wọ́n sì débẹ̀ kò tó fẹ́ bọ́ sórí níbi ọjà òun náà ṣàmúlò láti bomi pa iná ọ̀hún tó sì pé gbogbo nǹkan òun náà ti wá dẹ̀rọ̀ báyìí tó kò ní jù báyìí lọ fún ti àṣálẹ́ òní fún ti ìròyìn lérèfé láti ìkànnì ti Yorùbá Broadcasting Network ìròyìn tó ìkànnì tó fi Yorùbá pọ́nbílé tí ò lábùlà gbé àwọn ìròyìn rẹ̀ jáde tó bá pé ìgbà àkọ́kọ́ rèé tẹ yín láǹfààní àti máa wo ìkànnì yìí ẹ láǹfààní àti tẹ nọ́mbà tó wà lójú wòran yìí gẹ́gẹ́ bí àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ kí ẹ bá lè máa gba àwọn ìròyìn wa tàbí kí ẹ tẹ àwo rébétè yìí láti máa gbà á lólobó kó máa ta yín lólobó láti máa gba ìròyìn náà bó bá ṣe ń wọlé ní yàjóyàjó bákan náà lẹ́sùn láǹfààní àti pín àwọn tó ń jẹ́ ọ̀rọ̀ àwọn àkàálẹ̀ eré ìta ti gbà sójú ìwòran wa ọlọ́kanjọ̀kan kó bá lè délé kó dóko ẹ ṣeun tẹ́ tẹ̀sí ń wo ìkànnì ti Yorùbá Broadcasting Network YBN ṣèyí ìpàdé ọlá lóníròyìn tó ń dágbére fi pé ó dárọ̀ oorun ayọ̀ lásùn ire